أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين eléyìí mo fi kí gbogbo olólùfẹ́ wa tẹ́ ń wò mí káàkiri gbogbo àgbáńlá yìí láàárọ̀ yìí káàbọ̀ sórí ètò yìí tó wa Ramadan Kareem ìtọ́ alálùbáríkà tẹ́ ń wò ní iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ Orísun tẹlifíṣàn tó mọ́lẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé mo kí gbogbo olólùfẹ́ wa tẹ́ ń lù wá lọ́gbọ̀ ẹnu tẹ́lẹ̀ ń gbádùn gbogbo àwọn ètò wa bó ṣe ń lọ mí náà dúpẹ́ lọ́wọ́ yín o ọlọ́mọ sábà mi dúpẹ́ fẹ́ni kọ̀ọ̀kan yín torí bá a bá pàtẹ ìran kalẹ̀ tá a bá rẹni wò ó kí la fẹ́ ṣe sí i ìdí nìyẹn tá a gbọdọ̀ fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó yẹ pé táago márùn-ún bá ti lù ń dájú báyìí ẹ ti tan tẹlifíṣàn yín sórí sùn nìyẹn ẹ fẹ́ pàdé mi ẹ bẹ́ẹ̀ ni alihamudulilayi èmi kọ́lẹ̀ wá pàdé ọlọ́run ọba ni torí pé ẹ̀ ń kọ́ ẹ̀kọ́ oríṣiríṣi lórí ètò yìí oríṣiríṣi àwọn àfáà tá à ń gbé wá ni wọ́n ń dá wa lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ń sọ tẹ́lẹ̀mí ọ̀gbọ́rí pọ̀ tó yẹ pé sí ń jàǹfààní ó ń jẹ́ àǹfààní ó ń jẹ́ ìtúnṣe fún gbèsè ayé ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run ó ṣe dáadáa fún wa o yọjà sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ọlọ́run nẹ́bù muhammed lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah tó orúkọ mi yìí padà Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà yín náà ló kalẹ̀ sórí ètò tààrọ̀ yìí náà ètò ètò wo ni ètò Ramadan Kareem hmm, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ tí a ṣe máa ń ṣe ètò náà òun náà ni pé labala labala ni lékiri lékiri ni a lọ wéré orí tàgé tá a bá darí a darí sílùú lọ́run lọ́dọ̀ àwọn kan ni wọ́n ṣe sábàbí tí ètò yìí fi bọ́ sórí afẹ́fẹ́ bàbá wa professor ahmed Bonusala salahuddin aláṣẹ àtòdòdarí iléeṣẹ́ standard insurance consultant limited tí wọ́n kàlẹ̀ sí nàbàtà three victoria rubi eke street ní lẹ́kì phase one ọlọ́mọjọ́ bàjẹ́ fún bàbá wa náà ọlọ́mọsọ̀bà dúró tì í bá wa pẹ̀lú yìí ó ṣe dáadáa fún wa púpọ̀ wọ́n tó káwọn ẹ̀bùn fún wa lóríṣiríṣi pé a máa fún àwọn ènìyàn bẹ́ẹ̀ náà ni ìyá wa làájà wa khadija ṣọlá ìyá àdínní ọwọ́ àdúrà dáwà foundation àdúpẹ́ lọ́wọ́ yín o wọ́n làwọn òbí tó bí àwọn náà ní ká máa fi ṣàdúrà fún bàbá ìyá àtìyá tó tọ́ wọn kọ́lọ́n dákun musa bá kẹ́ wọn kó bá foríjì wọn bẹ́ẹ̀ náà látún dúpọ́ lọ́wọ́ ìyá wa alhaja wa eh, Kudrat kọ́lé towó ìyá àlùbáríkà ìyá lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ìyá yìí ti ṣe fún àwọn tó wá kó àwọn ẹ̀bùn kan ránṣẹ́ sí wa láìpẹ́ yìí àwọn aṣọ ni àwọn aṣọ tó jingiri àwọn lace tó débẹ̀ <laughs> ah, ẹ̀yin tẹ́ ń jẹ́ran aṣọ ọdún aṣọ ọdún ti débẹ̀ aṣọ ọdún ti délẹ̀ rẹpẹtẹ inshallah àwọn abẹ́rẹ́ tẹ́ fi jẹ́ aṣọ ọdún yóò máa jáde nísìn àwa kí màmá wa náà ọlọ́mọṣọ́ dúpẹ́ fún yín o wọ́n ànábì lọ́dọ̀ ọlọ́run mo kí khalifa wa ismail adérẹ̀mí tk mo dúpẹ́ bàbá kò ní bàjẹ́ o ìyá wa alahajà wa lẹ́gálí àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yẹn lọ́mọ sọ̀bà sanyí lẹ́sàn rí alájà alahajà wa ọ̀yá ṣípẹ́ ní ṣogoro àrówó sàdí ní ṣogoro central mosque nìyẹn wọ́n ní a máa ṣàdúrà fáwọn tó bí àwọn ni o alájì wa sa alájì wa salaudeen owó ni kókó ọ̀yá ṣípẹ́ alájì wa sikirulayi oguntóyìnbó ọ̀yá ṣípẹ́ ìyá wa alhaja wa samina tó yasuku àti alhaja wa fatima ọlásàndé hasan ọlọ́mùbá wa kẹ́ wọn ọlọ́mùbá wa gẹ̀ wọn kọ́lọ́mù mọ́sà sekú ní sinmi fún gbogbo wọn ọlọ́run nàbì lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah adúgbò ẹ̀pọ̀ lọ́wọ́ yín o mo wá tún fàṣikò yín náà dúpẹ́ lọ́wọ́ alhaji wa abdulhakeem olúgbòye mm, aláṣẹ àtolúdarí iléeṣẹ́ ọlá links properties mo dúpẹ́ ẹ̀pọ̀ lọ́wọ́ tiwọn náà ọlọ́mọ sọ̀bà wà pẹ̀lú yín o ọlọ́run nàbì muhammad lọ́dọ̀ ọlọ́run àwọn náà ti lérí fún wa pẹ̀lú ògùn ọlọ́run kí ramadana tó parí àwọn náà wa bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ alhaji wa àgòrò eh, dókítà wa abdulrauf àgòrò àwọn náà ti ṣèlérí fún wa pẹ̀lú ògo ọlọ́run kí ramadana tó parí àwọn náà máa yọjú sí wa ṣáàlá à ń rí sí ọwọ́ yín ọlọ́run ṣe dára fún gbogbo wa gbóyin ládùúgbò fún ẹ wo ẹ bó lè jẹ ń dènà pẹnu ẹ já lọ wéré orí ìtàgé tòní tá a bá kú òǹbẹ ká darí sí lòlọrin lọ́dọ̀ bàbá wa lálùkùránì ẹ ṣeun ẹ kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wa Ramadan Kareem orúkọ ẹgbẹ́ gbogbo wa sí tẹ́ ẹ gbọ́ báyìí látọ̀dọ̀ bàbá wa lálùkùránì láti lù lọ́rin wọ́n fẹ́ràn ìtẹ́ bá fẹ́ pè bàbá wa Sheikh Eh, muhammad awal alalqur'ani ẹ pè wọ́n sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero thirty six thirty seven ninety four forty one zero eight zero thirty six thirty seven ninety four forty one pẹ̀lú ògùn ọlọ́run àwọn fúnra wọn náà máa gbé bẹ́ẹ̀ fẹ́ fún àwọn ọmọ sílé kí wọ́n abẹ́fẹ́ kan báyìí nínú ìbẹ́lọ́hún eh, kọ́lọ́run dákun kọ́ mọ́sá gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa náà tó àlejò méjì wá wà ń kalẹ̀ pẹ̀lú mi o láàárọ̀ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti máa ní ṣe wa pé àwọn afọ́rísìírísìí la máa ń gbé wa àwọn bàbá ta tún gbé wa láàárọ̀ yìí òdú ni wọ́n kì í ṣàìmọ̀ fọlọ́kọ ní iléeṣẹ́ wa lórísun bí torí pé ọdọọdún náà ni a máa ń pè wọ́n tí a máa ń jàǹfààní mímọ̀ wọn. àwọn náà ni bàbá wa fadhil sheikh al-imam Fazazi misbahuddin adesina salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. bàbá ẹ̀sùn ẹ̀kú dìde lónìí nǹkan tí mo fẹ́ kí a yanjú òun náà ni pé à ń gbààwẹ̀ Ramadan ọmọdé ń gbààwẹ̀ Ramadan ọkùnrin ń gbàwẹ̀ Ramadan obìnrin ń gbàwẹ̀ Ramadan gbogbo mùsùlùmí ayé pátápátá làjọ ń gbàwẹ̀ Ramadan tí gbogbo ayé ni gbogbo ayé ló mọ̀ pé a ti wà nù Ramadan ẹ dákun kí ló dé tọ́lọ́run fi ní agbáwẹ̀ gan-an pàpà kí ni rísì yẹn lọ kí ni tọ́lọ́run fẹ́ lára àwẹ̀ tó ní agbà kágun àfi ibi panu ṣùgbọ́n ọ̀nà dá kírun àti ń kí ó ní ayọ̀ sàká à ń yọ ó ní agbègbè nǹkan ló ní àsìkò ló ní alọ́mọ́kà ń lọ ó tún wá introduce ebi <laughs> lẹ́gbẹ̀ẹ́ kan ẹ dákun kí lọ́lọ́run gbà lérò pẹ̀lú àwẹ̀ tó ní àtúgbà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله على نعمة الإسلام والإيمان والصلاة والسلام على خير الأنام سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أتقول دولون أسي tọrọ ìkẹ́ àti النبي fún ànábì wa Muhammad ànábì ìkẹ́ ànábì ìgẹ̀ ànábì tọ́lọ́run kó jẹ́ ọlọ́run bá kẹ́ ànẹ́bì bá káwọn rẹ̀ àwọn sàábé rẹ̀ àtàwọn tá à ń tẹ̀lé tó náà ńlànà náà títí dọjọ́ gbẹ̀ndẹ̀ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. ah ọlọ́run ló dá wa. Hmm. ó ní wàá innahu alimun bizati sudur Allah ya'lamu man khalaqa huwa al-latiful khabir ọlọ́run gbogbo bá rí jẹ́jẹ́ nínú ẹ̀mí yín máa lẹ́nu ẹ̀mí yín bádẹ̀ òun yẹ ẹ̀sọ́ ohun tẹ́ ẹ ọba arínúròdè lèmi ọkàn èyí tí ló ni pé man huwa ó ní tí mo da yín tán sí

Hmm. torí òun náà ló dá wa òun náà ní sì ń darí wa kò á lè darí wa sígbó ẹ̀rí gbogbo tó ní àṣẹ pátá ló ṣàlàyé rẹ̀ kí ni ládá ti ń bẹ fún kí ni rìtáàrí ń bẹ. ó ní yá àyùhà lẹ́dínà àmọ́nù kùtìbà alaykumu siyam kama kùtìbà ala lẹ́dínà min qablikum la'allakum tattaqun ah, ó ní mo ṣe àwẹ̀ lọ́rọ̀ yẹn fún yín tó bá fẹ́ pe gbogbo èèyàn á ní àyọ anas hmm. ó wá fẹ́ pe ẹ̀sà nínú ẹ̀sà nínú àwọn èèyàn tó fẹ́ gbéṣẹ́ ńlá fún hmm. Hmm. tí ládàá rẹ̀ tóbi tó tóbi tó láńlá ó wá pe ya, àyọ alladina amanu ẹ̀yin tẹ ní mọ́nì tí mọ́nì dúró kò gbé fún gbogbo èèyàn wọ́n ní kutiba alaykumus siyam ó láwẹ̀ yìí di dandan fún yín o kàmọ́ kutiba ala alladina min qablikum gẹ́gẹ́ bó ṣe dandan fún àwọn tó ti síwájú yín ẹ̀rí àwa wò pé ti jẹ́ wọ́n á sọ fún wa níbi kan náà Al-Qur'an níbi tó ti ń sọ̀rọ̀ àwọn ẹnu sọ́dọ̀ náà ọlọ́run ní yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul hmm. kọ́ mi ì fi ya jẹ́ yín mi ì fẹ́ pa yín mi ì sì fẹ́ kẹ́ sọ́fà lásán ó ní ìrọ̀rùn ni mo fẹ́ fún yín látara àwẹ̀ kì í ṣe ìnira ní wa an nǹkan tó ń ta àlàmú náà ń bàbọ̀ wá ní àníkẹ́ àwẹ̀ yẹn jù fún yín lọ́kẹ́ bá mọ orú oore tí ń bẹ ń bẹ mọ nǹkan ó ní nánú nà àlàmú wà ń tún láta la nímọ̀ kílẹ̀ yìí mọ̀ mọ̀ Ramadan kí wàá nìdí náà tábàlọ́ wọnú Suratul Quran chapter seven bàdà bisimilahi rahman ọlọ́run ní kul huwa alladhi ansha'akum wa ja'ala lakumus sam'a wal absara wal afidata ghalilan ma tashkuruna ọlọ́run ní wà nẹ́bí muhammad sallallahu alayhi wa sallam bá ń sọ fún gbogbo ayé wípé huwa alladhi ansha'akum èmi ọlọ́run mo kó ẹ̀dá yín jọ látara omi gbọ́lọ́gbọ́lọ́ ìyá àti bàbá ó pàdé wọ́n dá mi síra wọn lára yóò wà lọ sẹ́tù síbí kan làkọ́dárí màálùú yọmọ wa ń bẹ sí àsìkò tọ́lọ́ ń bá fẹ́ yọmọ wa fọ́ọ̀mù ní forty forty days láti omi gbọ́lọ́gbọ́lọ́ yóò di ẹ̀jẹ̀ kíkí láti ẹ̀jẹ̀ kíkí yóò di báṣí ẹran láti báṣí ẹran yóò fọ́ọ̀mù eegun ọlọ́run tún fi awọ yóò fi bo lára gbogbo ọwọ́ ń bẹ ojú ń bẹ ẹsẹ̀ ọyọ ń bẹ imú ń bẹ ẹnu ń bẹ orí ń bẹ gbogbo ọlọ́ni wọ́n jẹ́ alákùn àsámùhà mo wá gbé yín wá sáyé tán mo fún yín ní rẹ mo fún yín lójú tẹ fi ń wàlẹ̀ àbùsọ̀rà àsámùhà ó ní mo fún yín létí kẹ máa fi gbọ́ràn wàlẹ̀ àbùsọ̀rà mo sì fún yín lójú fi wàlẹ̀ wàlẹ̀ mo sì fún yín ní ọkàn tẹ́ fi nǹkan tẹ́ fi yàtọ̀ tẹ́ fi ọ̀tún ọkàn tó lálàáfíà tẹ́ fi ọ̀tún òsì ọlọ́run ní àwọn ogun tí mo ṣe yín kọ́ ọ̀lìlan nẹ díẹ̀ inú oore tí mo ṣe fún yín máa dúpẹ́ rẹ̀ ẹ̀yìn rẹ ti dúpẹ́ ẹ̀yìn ìyẹn ẹ̀yìn rẹ ti dúpẹ́ nínú tí mo ṣe fún yín máa dúpẹ́ díẹ̀ inú yín sì máa dúpẹ́ ẹ̀ dúpẹ́ àṣẹ ọpẹ́ ká fi àwẹ̀ yìí dá ọlọ́run lẹ́ni tí bá ń bẹ láyé tí ń bẹ láàyè táwẹ̀ yìí bá bá láyé tó bá láàyè òun ni ó ṣe kíni òun ni ó gbàwẹ̀ sókùn máa ń gbàwẹ̀ a jẹ́ pé àánú la rí gbà pa ń bẹ láyé táwẹ̀ yìí fi bá a láyé a wàá fi gbígba àwẹ̀ yẹn a fi ṣe kíni a fi dúpẹ́ fọlọ́run ọlọ́run fẹ́ ká dúpẹ́ ká fi gbogbo ara wa dúpẹ́ ẹ wá wò nígbà tó wá ń bọ́ ọ̀rọ̀ àwẹ̀ yẹn bọ̀ ọ wá ní yòrè ìdòbí kan láwò lè yí sọ̀rọ̀ èmi ọlọ́run fẹ́ ìrọ̀rùn fún yín látara àwẹ̀ wọlá yòrè ìdòbí kọmọdé ó sọ̀rọ̀ mi ìfẹ́ nira fún yín wá ní wálé tó kí mi lọ́lẹ̀ àyìn dátà ó ní ẹ gbìyànjú ẹ ọmọ ìyá mi gbìyànjú sùúrù tọ́lọ́jọ́ ni àyàmán màdùdáàtì ọlọ́run ẹ̀ sọ ó láwọn ọjọ́ tó ló ń kà ní ìgbà tó bá sì ti ló ń kà tó ti ló kọ kò sí wàhálà ń bẹ mọ́ a ti bẹ̀rẹ̀ rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀wùn ta ti mú kò mẹ́ àti mọ́sẹ̀ kan kù ẹ̀rí so yóò padà parí náà ní tó bá ti bẹ̀rẹ̀ yóò lópin sùúrù láàṣẹ so ọlọ́run wá ní wálé ní lọ́lẹ̀ ẹ̀yìn dátà ẹgbà yẹn kó pé o wálé túkẹ́ bèrú àdákùn kẹ̀sì máa gbórúkọ èmi ọlọ́run bá tóbi ní gbogbo ògbà làálàkùn tẹ̀síkúrú kẹ́lẹ̀ láìláha muhammadu rasulillah sallallahu alayhi wa sallam ah, ah. bàbá ọlọmọsàjárí yín pẹ́ ọlànàbí lọ́dọ̀ ọ̀rọ̀ nípa kí ló dé tá a fi ń gbàwẹ̀ kí lọ́lọ́run gbà lérò pẹ̀lú àwẹ̀ wa tó fi ní àgbàwẹ̀ gan náà làwọn afá wa yanjú fún wa látàárọ̀ torí pé ustaz wa sheikh imam fasasi ti apè wálé nìyí àgbà afá ni wọ́n nínú àwọn afá gbani ní ọgbà ní àgùdà lọ́hùn kí ọlọmọsà jẹ́ kí a rí wọn pẹ́ wọ́n á jó yé wa pé inú orí tọ́lọ́wọ́n bá ṣe fún wa ni pé ó dá wa sí dọdún yìí kì í ṣe pé kọ́ pààyàn láti sìn kì í ṣe pé àwọn èèyàn ò kú àwọn ẹlòmíín bẹ tó yẹ pé ìgbà tá a fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ yìí jọ́nà ni wọ́n gbé ẹlòmíín ń bẹ lẹ́wọ̀n dùn ní àwọn ẹlòmíín àwọn kidnapper ló bọ́ sí lọ́wọ́ wọn àti ìmọ̀ bí wàá di sí i la ilaha illallah àwọn ẹlòmíín one chance ni wọ́n wọ̀ láàrin ìgbà tá a bẹ̀rẹ̀ àwẹ̀ yìí àìmọye oríṣiríṣi nǹkan ti ń ṣẹlẹ̀ ọba tó wáá dá wá sí dìsìn ẹ̀já máa dúpẹ́ fún àsọlọ̀ ń fi ọpẹ́ hmm. wọn láwẹ̀ gan-an tó ní àgbà gan-an kàlíbà àfi dúpẹ́ fún náà ni ẹ̀yẹ́ wa ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn-ún nísìnyí kí a lọ kó ohun tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ tá a bá padà dé àwọn afọwọ́sí wa ń kalẹ̀ wọn àti lọ ẹ̀sùn ẹ̀kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yìí ètò wa Ramadan Kareem gbogbo ẹ̀ ń gbọ́dọ̀ àfàwà Sheikh Al-Imam Fazazi Misbahudeen Adesina tí wọ́n bá wá yànnà ọ̀rọ̀ nípa kí nìdí pàtàkì tọ́lọ́wọ́n ọba mi tó fi ní kí a gba àwẹ̀ Ramadan wọ́n jẹ́ oyè wa fún àǹfààní ara wa náà ni wọ́n láǹfààní pọ̀ ń bẹ o tàbá ní ká máa wọlé yẹyọ àǹfààní tàlàáfíà bẹ̀ láfẹ́ sọ ni àǹfààní tásìkì ibẹ̀ la fẹ́ sọ ni àǹfààní tàánú tí ń bẹ̀ ń bẹ̀ la fẹ́ sọ ni àǹfààní ayé àtọ̀run tí ń bẹ̀ ń bẹ̀ la fẹ́ sọ ni gbogbo àǹfààní ìpátápátá náà làwọn afáwa yẹn nàná fún alẹ́ ọkọ̀ kan bàbá Sheikh Musbauddin ẹlẹ́n bá sọ lọ lórí pé ìdí tá a fi ń gbàwẹ̀ gan-an kí ló dé tọ́lọ̀ fi ní àgbà. lẹ́yìn gbogbo ètò ti fún wa tẹ́lẹ̀ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run fẹ́ràn mùsùlùmí púpọ̀ ọlọ́run fẹ́ràn mùsùlùmí púpọ̀ ọlọ́run sì fẹ́ kí mùsùlùmí ó súnmọ́ òun kò kó jìnnà sí òun níṣẹ́jú kan gbogbo ọ̀nà tí mùsùlùmí fi wá sórí ire ayé àtọ̀run lọ́lọ́run ti kó sí níwájú pàápàá jùlọ àwẹ̀ yìí ẹ̀rí gbogbo ìbádà tá à ń ṣe yẹn à ń fi oríkèéríkèé ara wa àti ẹ̀mí wa àfi ń dúpẹ́ fọlọ́run wọn ní àṣíkúrò àìnulè ìbádà ọpẹ́ nojúlówó ìjọsìn límọ̀ ìyẹ̀rùmù ziyada fẹ́ntọ́ fẹ́ kí orí tí ń bẹ lọ́wọ́ òun kó máa lékún àfi kó máa dúpẹ́ wàlẹ̀ hàmùdù bẹ́ẹ̀ tó lè ìbádà ọpẹ́ gẹ́gẹ́ ní ilé ìjọsìn tábàlà ń lọ mọ́ṣáláṣí à ń lọ ṣọ́ọ̀ṣì à ń lọ mọ́ṣáláṣí à ń lọ ṣọ́ọ̀ṣì à ń lọ ń fi gbogbo oore tó lọ́n fi fún wa lálàáfíà ẹni tí ò lálàáfíà ò lè lọ ẹni tí ò sí láyé ò lè lọ mọ́ à ń dúpẹ́ ẹ̀mí à ń dúpẹ́ àlàáfíà ọlọ́run ní wọ̀mọ́ ń ká nàmọ̀ rí dọ́ àwọn àlàásáfàrí fàáyín dà tó ní àyà mi nìkúrárá ọlọ́run táwẹ̀ bá dé bó ṣe dé ìwà sí wà náà wẹ̀ ẹni ọba síìkì tára rẹ̀ ọba le tára rẹ̀ ọba gbé tó bá wíìkì kọ́fà wẹ́lẹ́ àwọn afáwà ilé àgbà ìlọpẹ̀lá láàfíà pẹ̀lú ẹ̀mí ẹ dákun sí ọ̀tọ́pẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní ọ̀là alákún tẹ̀síkòrò nà kẹ́ ẹ lè bá a dúpẹ́ fẹ́mi ọlọ́run lóore tí mo ṣe fún inú àwẹ̀ àfi lè dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. ìmọ̀ọ́nì ẹ̀rì pípa tó lọ́wọ́ pé àwọn tí ó gbà àwẹ̀ ó ní yá àyọ́ àlàsí náà yá mọ̀nù ẹ̀yin tẹ ní mọ́ọ̀nì ni mo pè ẹni tí ò ní mọ́ọ̀nì tọ́lọ́run bá ṣe àwẹ̀ ní àwẹ̀ gbogbogbò bí mi ṣe máa ń sọ tó ṣe láwẹ̀ ọjà àwọn èèyàn yẹ̀yẹ́ rẹ̀ àwọn náà ń gbé fáwọn tí mọ́nì wọn dúró dáadáa tí mọ́nì wọn dúró tí wọ́n nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run tí wọ́n ń kírun tí wọ́n ń yọ sàká tí wọ́n ń ṣáájì àbí tájì wà ní orí ọ̀kan ẹ̀mí wọn pé a ọlọ́run dákun tó ọba gbà láàyè èmi ni ọlọ́ hájì àwọn onígbàgbọ́ ọlọ́run àwọn onígbàgbọ́ òdodo nìyẹn àwọn ọlọ́run wá fi pè láwẹ̀ ìgbàgbọ́ yìí wá ní olóòtú. àwọn àfa ànímọ́nù yẹ̀sídù wọ̀là yẹ́nkìsù wà ìmọ́nì tí máa ń lékún lékún tí èwálẹ̀ ọ̀wà àmọ́ ìmọ́nì kan yẹ̀sídù wọ̀yẹ́nkùsù wọ̀yẹ́nkùsù wọ̀yẹ́sídù ìmọ́nì kan a máa lékún a dínkù a dínkù a lékún. àbá ní pé wọ̀là yẹ̀nkùsù tí máa lékún tí mọ̀láyíká ojú kan náà ìmọ̀nì tí wọ́n dúró lójú kan àwọn ọ̀lẹ́ni méjì tó ọlọ́ àmọ́ mi èèyàn wa máa ń zigzag wọ́n máa ń ṣe ségesège ìmọ̀nì tọ́mọ èèyàn a máa yẹ̀ sí dùnjọ́ tó bá rí oore látọ̀dọ̀ ọlọ́ tọ́mọ yẹn bá rí oore látọ̀dọ̀ ga yọ̀ wà kún yọ̀ máa dúpẹ́ àmọ́ ńjọ́ tí ọlọ́run bá fi kejì ẹsẹ̀kẹsẹ̀ ní mọ́nì ọmọ ìdáhùn ṣe kí ni ni ó wálẹ̀ so ìmọ̀ni àmà wa lékún tí ẹ̀ bá ń tẹ̀lé tọlọ́hun tí ń gbààwẹ̀ tí ń kírun tí ń yọ sàká tí ń ṣe ájì ẹ̀ rí i pé inú àwẹ̀ ń sìn kí ni ìmọ̀ni wa ṣe. ó ń lékún ni. ó ń lékún ni. gbogbo wa là ń ganú ẹ̀mí báyìí. àsìkò yìí la wá dàbí àwọn láìka ní pé ìwọ ò mọ́ra rẹ ìwọ ò ríra rẹ àwọn tó ń rí ọ ni làwọn tí ó gbààwẹ̀ àwọn tó ń rí ọ làwọn tí ò láwẹ̀ nísìnyí wọ́n dàbí mọ̀lẹ́kà lójú wọn ọlọ́run wa gbé ọ ga torí pé àwọn mọ̀láìkà láàyà àkùlúná wọ́lá yẹ̀sọ̀rọ̀búná wọ́lá yànàmúná wọ́lá yàsúná láhà àwọn mọ̀láìkà wọn èé jẹ wọn èé mu wọn èé sùn wọn èé ṣe wọn èé sì ṣe lọ́hùn àwa náà lásìkò kí láṣe àjẹ àmú àsùn àṣe àṣìṣe lọ́hùn à ń tẹ̀lé tọ́lọ́hùn ni tó tí èèyàn bá ń tẹ̀lé tọ́lọ́hùn ni máa jẹ́ kí mọ́ni rẹ̀ ọmọ so ní látàrí àwẹ̀ yìí gan ìmọ̀ ni òótù máa ṣe kí ni ọlọ́run fún ọ ní làálàákùn tàtẹ̀kù náà ọlọ́run ní torí kí mọ́nì ní lè lékún mo sí ní ẹgbàá wẹ́ hmm. another factor tún. ọlọ́run ní làálàákùn tàtẹ̀kù kẹ́ lè bá a máa lékún nù páyà ọlọ́run wọ́n dẹ̀ bí anabi wa Muhammad léèrè sallallahu alaihi wasallam kọ́dà ọlọrun ní a máa páyà òun kí páyà ọlọ́run lè máa lékún lọ́kàn wa wọ́n á bí ànábì àmọ̀ hálẹ̀lẹ̀ ọ̀dà ìwà ànẹ́bì ìbẹ̀rù ọlọ́run tọ́lọ́run ti ẹ̀ sọ ìpayà yìí níbo ní máa wà gẹ́ ànẹ́bì wa ni àtẹ́kẹ̀wá àhùnà àtẹ́kẹ̀wá àhùnà àtẹ́kẹ̀wá àhùnà ànẹ́bì wa pọ́ǹtì àyà rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta inú ẹ̀mí inú ọkàn òun ni kíni òun nípa ọlọ́run máa ń gbé tó lásìkò yìí ìmọ̀ ni wọ́n máa ga sí ìtumọ̀ àwẹ̀ tún nù tọ́lọ̀ fi ní ká gba àwẹ̀ kún èyí tó wà nílẹ̀ tẹ́lẹ̀ kó tún kún ìrun kó kún àjì kó tún kún sàká so kí mọ́nì wà lè bá àbá àṣẹ kíni ó lè máa lékún ni hmm. téèyàn bá jẹ́ mùmí ní òdodo ẹja lọ sọ́dọ̀ àfa àwọn àgbà hasan libasiri àfa àgbà tí wọ́n bi léèrè kwẹ́sàn kan ẹnìkan ló lọ bá wọ́n wá bi léèrè about his success ẹnì wa ni what is secret of your success yà ṣe ah, ìwọ ṣe o a rí i pé ọlọ́run gbà fún yín púpọ̀ ní gbogbo ọ̀nà kò síbi tọ́lọ́run ò fi gbàdúrà yín àwọn òdìbì kan tó kù sí what is the secret of your success hmm. kí ni secret behind your success àṣé ah, ìwà ni ẹ ṣeun. ọgbọ́n ò lè dá sí ọgbọ́n ò lè dá sí tẹ́ẹ̀fì làlùyọ́nú ayé. ṣé o ní hmm, hmm. i understood four things nǹkan mẹ́rin ni mo gbọ́ yé nínú ayé ó ní ìjọ mo sì mọ nǹkan mẹ́rin yẹn mo wá stick to it. náà number one. mo sì wà lórí ẹ̀ number one ó ní àkọ́kọ́ ń bẹ̀ òun náà ni pé mo believe pé my risk cannot be taken eh? my risk my risk mm. cannot be taken by anyone so Allah. i'm contented ó ní mo gbà pé ẹnì kí n ò lè gbá rísìkì mi ìwọ náà máa gbọ́ lọ́dọ̀ tiẹ̀ ìwọ gbà pé ẹnìkan ní lo rísìkì ẹ lọ́wọ́ ó ní mo gbà pé tó bá jẹ́ tèmi ẹnì kí n ò lè lọ ntọ́lọ́n bá fún mi ẹnì kí n ò lè gbá ó ní ẹnì kí n lo rísìkì ẹnìkan mo nígbàgbọ́ yẹn Ọlọ́run fi yẹn yé mi níjọ́ tó fi yẹn yé mi báyìí i'm now contented ó ní mo á nìtẹ́ lọ́rùn pẹ̀lú tọ́lọ́run ṣe fún mi ó ní gbogbo tọ́lọ́run bá ṣe fún mi mo nìtẹ́ lọ́rùn pẹ̀lú ẹ̀ mi ń wago aláàgó ṣiṣẹ́ mi sì ìbànújẹ́ sí ọlá àbí oore ọmọlẹ̀kejì inú mi dùn sí everybody ó ní àkọ́kọ́ nìyẹn tí wọn náà bá ti ń lo kọ́ídà yẹn nínú ìgbésí ayé rẹ̀ ó máa jẹ́ ni Ọlọ́run ìmọ̀ rẹ̀ ó sì máa ṣe kí ni yóò máa gòkè sí ó ní ẹlẹ́ẹ̀kejì ó ní i believe i understood that no one can do my actions my ibada right my worship right Only ní mo gbà pé nìkan ò lè bá mi ṣe then i do it myself mo ramu one wá ń sin nǹkan mi fúnra mi kí ni ìtumọ̀ rẹ̀ olóòtú hmm. kẹ́nìkan wá bá yín sìn kẹ́kẹ́ fún un láàfà márùn. tó máa bá òun kírun. tó máa bá òun kẹ́nìkan máa bá òun kásùbà hmm. kẹ́nìkan máa bá òun kí zuri hmm. kẹ́nìkan máa bá òun kí asri kẹ́nìkan máa bá òun kí wọ́n máa fún wọn ní five hundred thousand lóṣooṣù. Allahu Akbar kó wá employ mi. so possible. ìwọ́n mọ̀ kó ń bọ̀ ọkọ̀ wa ẹjọ́ wa náà ah, ẹjọ́ wa náà ó ti ẹ̀ wá náà gbogbo wa. so wọ́n yé báyẹn kírun ó ní ìjọba ìmọ̀ pé nìkan lè bá mi kírun. àtẹ̀lé bá kì í a lè sọ bí ọba lọ́dọ̀ Ọlọ́run ni. kò lè bá ètò. Eh, eh, ẹ̀yọ́ kẹ̀ máa kí ẹ̀ máa gbowó ni eh, gbogbo òun tẹ̀ máa kí ẹ̀yìn lẹ́ni kò ní ládẹ́ ẹ̀yọ̀ kan bẹ́ẹ̀. Allahu Akbar. èyí ò kírun fún rẹ̀ ni. Hmm. ọ̀rọ̀ ń bọ̀ mẹ́rin lọ́jọ́ iwájú èèyàn kírun fún rẹ̀ ni hmm. là ń gbà lọ́wọ́ yìí kí olówó kan hmm. kó a lọ bá ìmọ̀mọ́ àdúgbò wọn ẹ fún mi níyẹn tààtì. tí ó bá ń hmm. wọn tírí tírí hundred thousand kí wọ́n bá ń yẹn lọ kí wọ́n máa gbà ní tí kì í dẹ̀ ṣe pé bóyá ó síìkì láì síìkì láì. tó bá síìkì kọ́ sí wíwé kọ́ máa bọ́ aláwẹ̀ lóúnjẹ ni wọ́n gba awẹ fún. Allahu Akbar. oúnjẹ tí ń bọ̀ wọ̀nyẹn ló fi ṣe fídíà ló fi ṣe tán rẹ̀. ìtànà pé yẹs. ìjọba wọn ń gbàwẹ̀ fún hmm. àwọn yẹn ń gbàwẹ̀ ti wọn. àìgbàwẹ̀ hmm. fún yẹn. Hmm. ó ní jọ́ mo ti mọ̀ pé ẹnìkan ò lè bá mi ṣe ìjọsìn mi ni mo ti múra mi kúmọ́ mo ti ń dà sí fúnra mi. wọ́n náà ń kọ́ bó ló ṣe ń

àáfà ní ọmọ lè ṣe ájì fún òbí ẹ̀ ṣùgbọ́n lórí condition kan ọmọ yẹn ní ó ti kọ́kọ́ lọ ájì tiẹ̀ hmm. òun náà ti kọ́kọ́ jẹ́ aláàjì kọ́ ní ìfàyè aláàjì ní òbíṣẹ́ wọn aláàjì aláàjì kọ́ ní òbíṣẹ́ wọn wọ́n ti ṣe ájì tara ẹ̀ òun náà ti máa jẹ́ aláàjì qualified aláàjì wọ́n á lè dọ́dún tí ń bọ̀ kọ́ ni ah, bàbá mi tí ò ráyè lọ yìí jẹ́ ń wá lọ kọ́lọ́mùbá mi mú rẹ̀ bá ọlọ́run ọdẹ gbà lẹ́sìn ẹ̀rí pé bàbá kọ́ lọ sọ pé kó bóun ṣe hmm. ọkàn ni kó wu bàbá òun lọ́kàn ọlọ́run ọ̀kadàrá ẹnìkan ẹnìkan gba ṣe àjì ẹnìkan báyẹn ṣe gbàwẹ̀ ó ṣe ìbáàdà fúnra ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ torí àsìkò olóòtú ó ní nígbà tí mo tún gbọ́ yé pé Allah is watching me wa wọ́n ó níjọ́ tí mo ti gbọ́ pé ọlọ́run ń wọ́ọ̀tì mi ọlọ́run ń sọ mi lọ́tún lọ́sí ah ó ní i'm ashamed to do wrong ojú wa máa ń tì mí láti dẹ́sẹ̀ ẹ dákun èèyàn fẹ́ dẹ́sẹ̀ ṣebí nìkan nìyẹn ó ti dẹ́sẹ̀ gbogbo ìwà ẹ̀ṣẹ̀ pátá bóyá bá sí ń gbà yín sí kọ́ tilẹ̀kùn mọ́rí kó máa lọ jẹun ìwà ẹ̀ṣẹ̀ ni hmm. ẹ dákun sọ́lọ́run ò rí ọlójú wa ń tì mí láti máa dẹ́sẹ̀ àbẹ́ni tó kó ra rẹ̀ gbàbí kan tí wọ́n fẹ́ sínú tó wá gbé àgé omi tó ti rọ ọtí síbẹ̀ bá tí wọ́n mọ̀ rò pé àgé àlùwàlá ni sẹ́yìn pé wẹ́ẹ̀sẹ̀ kan náà nù mm, mm. ó ní jọ mo ti mọ̀ kọ́ lọ́hùn ún wò mí kedere báyìí ó sì rí mi ní ojú ti máa ń tì mí láti dẹ́sẹ̀ mi fi dẹ́sẹ̀ mọ́ ọ wá dẹni mímọ́ wájú ọlọ́ mm, wá dẹ́sẹ̀ kankan mọ́ wájú ọlọ́ tó bá ti pé wá ìṣẹ̀lẹ̀ léyìí yọ̀ọ́ tó ẹ́ ọlọ́run máa rí mi ọlọ́run máa wò mí ó dàbí àsìkò eh, àlífà kan lẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi wa tí ó ṣòfin fún gbogbo aráàlú ẹ má máa bu omi sí gàrí kó lè wú mọ́ ẹ má máa bu omi sí ráìsì kó lè wú mọ́ kẹ́ lè bá rí ìtàkẹ́ gbowó lára ó ṣòfin yẹn gbogbo aráàlú lọ́gbọ́ ìyá kan wá jẹ ọmọ rẹ̀ lórúkọ kan ó wá gbé ráìsì jọ àtàwọn wíìtì hmm. ó wá ní kọ́mọ lọ́gbọ́n ọmọ ní kí lẹ́ẹ̀ ṣe màmá ká tètè rẹ́ kí tó mọ́ kó lè wú dáadáa ọmọ ní ah ẹ gbọ́ pé amérù ni mo mi ní aláṣẹ ìlú yìí ti sọ pé àgbọ́dọ̀ síbẹ̀ mọ́ ó ní sẹ́ ọ wà ń bí yìí ni sọ wà lọ́dọ̀ wa sórí wa ni hmm. ọmọ wa ni màmá mi bá mi rí ọba sí bí ọlọ́run wà níbi tí ń wò wá Allahu Akbar Allah ìbẹ̀rẹ̀ ọlọ́run bá mú yá ẹni ọba ṣe bẹ́ẹ̀ gbogbo ibi tí èèyàn bá wà lọ́lọ́run ti ń rí tí èèyàn bá ti wá gbà pé ọlọ́run rí òun àfi máa ṣe dáadáa gbogbo gbà ojú gbọ́dọ̀ máa ti mùsùlùmí láti máa ṣe ẹsẹ̀ èyí tó parí ẹ̀ ni pé ó ní death is waiting for me. Allah ó ní mo ti gbà pé ikú ń dúró dè mí ẹnì kan a bá sọ ẹ́ láti títí àwọ̀ tán kí là ń sá fún ikú bàbá jáde ní ní tẹ́lẹ̀ kan lọ pé ayọ́nù kí là ń sá fún ikú gbogbo gbogbo tá à ń lò láyé ni gbogbo tá à ń lò láyé mọ́tò ni o kẹ̀kẹ́ ni o ọ̀kadà ni o márúwá ni o iná ẹ̀nẹ́pà ni o gbogbo ẹ̀ ni ni ẹ́ a sì fẹ́ kú ọlọ́run wá ní innal mauta allazi tafirruna minhu fa innahu mulaqikum. thumma téèbù yóò tí ń ti. ìyẹ́dá ah, tí. Allah akbar ọlọ́run ní kú tẹ̀ sáfún lọ́tún tẹ̀ ń sáfún lọ́sì tẹ̀ fẹ́ kú yìí ọlọ́run ní kú ń dúró dè yín oníjọ pàdé ẹni hmm. ẹ pàdé ikú yẹn ẹ̀yìn àtikú ẹ pàdé kan kò ṣe. ó ní wọ̀lá fíìbù yóò wá house kẹ́ wà ní last floor ikú sì wá mo dé àsìkò tó jẹ́ máa lọ yóò sì gbé yín wá sálẹ̀ wọ́n gbé níjọ́ kan ẹ Ọlọ́run ní màá wá fún yín ní ìrò ìkẹtẹ ìgbélé ayé yín ṣe àfọwọ àlùbásírí ó ní jọ mo ti gbọ́ yí pé kó ń dóde mí níjọ́ kan ó ní jọ náà mo ti múra mi lẹ tí mo ń pèpè ara mi pé njọ kú bá dé kí n pàdé Ọlọ́run ọba mi lálàáfíà. Allahu akbar kabira ìgbàlẹ̀ mọ́ ni wọ́n ni wọ́n ń ṣe fọ́lọ́hún ààwẹ̀ tá a fi palẹ̀ mọ́ náà lélẹ̀. Allahu akbar. alhamdulillah. tó alhamdulillah rabbil alamin ni àdúgbò ẹ̀kọ́ lọ́wọ́ àfa wa sheikh imaamu fasa misbahudin adesina gbogbo àlàyé ọ̀rọ̀ tí wọ́n ti ṣe fún wa lórí kí lọ́lọ́ náà torí ẹ̀gbà Ramadan àṣetorí ká lè bá bẹ̀rù ẹni ká lè bá nípa ya rẹ̀ ká sì lè bá dá ká lè bá jẹ́ ní ire níwájú Ọlọ́run Ọlọ́run mọ́sà sàánú ẹni kọ̀ọ̀kan wa náà Ọlọ́run nàbí lọ adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín bàbá Ọlọ́run mọ́sà bá dúpẹ́ lọ́wọ́ yín kó tó di pé ẹ mà lọ láàárọ̀ yìí fún yín ní àwọn ẹ̀bùn kan sẹ́rí Al-Qur'ani yìí á fún yín lẹ́yọ látọ̀rọ̀ bàbá Professor Ahmad bunu Salahuddin aláṣẹ àtòdìdarí latest standard insurance consultant limited wọn ní a ká fún yín ní alukoran wa iyyakum kí ni kí o dà yìí látọ̀dọ̀ wọn náà ni wọ́n tún ní iléeṣẹ́ kan tá a kò ní signature iléeṣẹ́ náà kalẹ̀ sí eh, nọ́mbà thirty three Victoria Rubiyeke ibẹ̀ náà ló wà. iléeṣẹ́ yẹn máa gòkè kò ní wáyé láéláé. a fún yín ní àǹkárá aṣọ ọ̀pá mẹ́fà eh, aṣọ ọ̀pá mẹ́fà àǹkárá látọ̀dọ̀ ìyá wa alhaja wa Khadijat Ṣọlá láti ìlú Amẹ́ríkà. bẹ̀rẹ̀ àwọn ti kó ránṣẹ́ sí à ọlọ́mọ́sàbá dúpẹ́ fún wọn. ìyá wa alhamdulilayi adúpẹ́ fún yín o ẹ máa gòkè ní wálẹ̀ láéláé a sì ọ̀pọ̀lọpọ̀ ọdún láéláé lálàáfíà ara. tó ẹ bá adúpẹ́ gbogbo wọn kí tó yọ̀ǹda yín. adúpẹ́ o hmm. wọ́n ní wọ́n láwọn nẹ́sì láwọn láà ẹni tí dúpẹ́ fún èèyàn ẹgbẹ́ rẹ̀ ó sì sì kọ́ máa dúpẹ́ fún ọlọ́run èyí tẹ̀sí fún wa yìí pọ̀ nínú oore yín lẹ ti mú ọlọ́run wa jọ máa pọ̀ sí yọ máa pọ̀ sí yọ máa pọ̀ sí oore yín ò ní pẹ̀dí o ò ní pẹ̀dí o wá kóde fílíkì tàbí ìdírísà iná òkàna sídìí kọ̀nàbíyá wàràfàánáwó wàràfàánáwó wàràfàánáwó wàràfàánáwó alifatiya. bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin rahman rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ẹ ṣeun a lọ sókè lọ́wọ́ nísìnyí gbàtà bá padà dé máa wá béèrè béèrè tòní kí ọlọ́run kọ́ mọ́sá gbọ́dọ̀ ẹnìkan kan wa tọ́lá àwọn tó ń gba ìbéèrè wa gbọ́n náà ẹ̀yìn náà ti rí wọn nígbà tó wọ́n ń gba ẹ̀bùn wọn kọ́lọ̀ mọ́sá gbọ́dọ̀ ẹnìkan kan wa ẹlòmíín bẹ tọ́lá àwọn jì tá à ń fi ẹ̀bùn wọn tá à ń fi ránṣẹ́ sí wọn tá à ń dẹ̀ ń fowó ránṣẹ́ sí wọn kí ọlọ́run mọ́sá múládẹ́ Hmm, mo rò pé gbọ́dọ̀ àfàwà sheikh misbahudeen fásitì tí wọ́n bá wa sọ̀rọ̀ ọlọ́run tán kọ́lọ̀ mọ́ta bá wa san wọ́n lẹ́sàn-án rẹ̀ o ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run lálá ilaha illallah pẹ̀lú ògbó ọlọ́run inshallah mo tún bá ti kò yí kàn sí gbogbo ẹ̀yin àfàwà àti gbogbo ẹ̀yin ìjọ níjọ níjọ níjọ hmm, ẹ jẹ́ kájọ gbẹ́tò yìí lárugẹ bẹ́ẹ̀ náà bá láwọn àfàà yín tẹ́ fẹ́ kí wọ́n wá sórí program ẹ kàn sí mi lágbára ọlọ́run máa gbé wọn wá owó tó máa ná yín ọ̀pọ̀ owó kékeré báyìí náà ni kọ́dà á tún máa darúkọ ìjọ yín lórí ètò kí ọlọ́run mọ́sá gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí àdéhùn wa wípé a béèrè ìbéèrè míì lénìí pẹ̀lú ògùn ọlọ́run ìbéèrè ti tàárọ̀ yìí náà ni mo fẹ́ wá jáde fún yín kí a kí a dáhùn ẹ̀ mo béèrè béèrè kan jò ní ẹ jẹ́ n sáré sọ ánsà rẹ̀ torí àwọn tí wọ́n gbà dáadáa a béèrè pé eh, kamarat zukira al-masjid al-aqsa fi al-qur'an ẹ̀mẹ́ ló ní wọ́n dárúkọ masjid al-aqsa nínú al-qur'an ẹ̀kan péré náà ni ó ń bẹ̀rù suratul isra'i subhana alladhi asra bi abdihi min al-masjid al-haram ila al-masjid al-aqsa alladhi barakna hawlahu linuriyahu min ayatina innahu kana innahu huwa as-sami'ul basir bá sọ bẹ́ẹ̀ náà al-qur'an suratul isra'i ẹ̀rí ń bẹ̀ bí ọlọ́run ti dákọ aqsa nìyẹn a wípé kam suratul kam súwọ̀rọ̀ al-Qur'aniyya bada adbikul wadhkur asma'unna àwọn súra wo nínú al-Qur'ani ló bẹ̀rẹ̀ pẹ̀lú kúl kúl kúl kí ni ó sì dárúkọ wọn àwọn súra tó bẹ̀rẹ̀ pẹ̀lú kúl nínú al-Qur'ani wọ́n jẹ́ márùn-ún wọ́n jẹ́ márùn-ún súratul jinni súratul kafirun súratul ikhlas súratul falak àti súratul nas àwọn súra márùn-ún yẹn kúl kúl ló bẹ̀rẹ̀ àtọ́wọ́bẹ̀ pé kàmù umar sayyidina muhammad inda hijratihi ila al-madina bàtà náà fi ṣe hijira lọ sílùú madina ọmọ ọdún ìlú ànábì dáńjọ́ náà ọmọ ọdún 53 ni o mẹ́tàléní 53 years lànábì dáńjọ́ náà so báńsà yẹn ti jẹ́ nìyẹn àwọn tó gbà á ti pè wọ́n pé kí wọ́n gba ẹ̀bùn wọn ẹ má bínú. ìbéèrè tòní rèé <laughs> ẹ jòkó dáadáa ẹ mú báírò emu gege gègé ẹ̀kọ́ ọlẹ̀ tàbí kẹ́ ẹ kan kẹ́ ẹ fi rìkọ́ọ̀dù ẹ̀ sílẹ̀ torí tí yẹn bá pè m lẹ́yìn ètò àbí yẹn pè mí láàárọ̀ àbó pè mí ní ọ̀rọ̀ lẹ́tí múra tí mo fẹ́ sínú kọ́ máa lẹ mu fọba tí wọ́n ń bínú bá a sọ̀rọ̀ báyìí tẹ́ẹ̀mì nǹkan tẹ́lòmíì ń ṣe náà máa ó bẹ̀rẹ̀ kọ́ yẹ kó mo mo mo o tẹ́bá dẹ̀ ti text ẹni títí ẹ bá kọ́ ìwọlé la máa fún ní ẹ̀bùn téèyàn kan máa pè mí láago méje tí mo múra ni mo fẹ́ sínú wípé ẹ dákun ìbéèrè tẹ́ béèrè láàárọ̀ yẹn ni mo fẹ́ dáhùn tí mo dẹ̀ ní mẹ́sẹ̀jì ní kẹ́ ẹ máa text sáré pé kò jọra wọn ẹ jọ ẹ understand o mẹ́sẹ̀jì ẹ text ẹ ọkẹ́ ẹ lọ sórí whatsapp kẹ́ ke dá mi lóhùn lórí whatsapp pẹ̀lú gona ọ̀nà tẹ́ bá mi lóhùn lórí whatsapp màá kà bó ṣe mẹ́sẹ̀jì náà ni màá kà bó ṣe rí nìyẹn ìbéèrè tòní rèé kam suratul qur'aniyya bada'at bi ya ayyuhan nas àwọn súra alqur'ani wo ló bẹ̀rẹ̀ pẹ̀lú ya ayyuhan nas nílò ní wọn ìbéèrè kejì kam suratul qur'aniyya bada'at bi ya ayyuhan nabi ya ayyuhan nabi ya ayyuhan nabi tọ́lọ́ bẹ̀rẹ̀ nínú alqur'ani mélòó ni kẹ̀dẹ̀ dárúkọ wọn ẹlẹ́kẹta ayi suratul qur'aniyya tulaqab bi surati bani nadir súrà wo nínú alukurani ni wọ́n máa ń pè ní súràtù Bani Nadir súrà kan bẹ ní alukurani ló lóko tiẹ̀ ti ń jẹ́ àmọ́ wọ́n máa dàá pè tẹ́bádọ́dọ̀ àwọn onítàn wọ́n máa dàá pè pé súràtù Bani Nadir tọ́lọ́lọ́ ń sọ̀rọ̀ ń pa àwọn Bani Nadir nínú ẹ̀ fẹ́ńpá àwọn àjọ kan bẹ nínú Madina tó ń jẹ́ Bani Nadir so anabi ọlọ́run sọ̀rọ̀ ń pa wọn nínú súrà ọ̀hún kí ló kọ súrà yẹn gangan wọ́n máa da súrà yẹn pè ní súràtù Bani Nadir súrà ọ̀hún náà ń pè bẹ́ẹ̀ so àwọn abẹ́rẹ́ mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn àkọ́kọ́ àwọn súrà ọ̀hún lọ́bẹ̀rẹ̀ pẹ̀lú yá ayọ́ anas ìbéèrè ẹlẹ́ẹ̀kejì àwọn súra wo ló bẹ̀rẹ̀ pẹ̀lú yá ìwé nàbí yù ẹ̀ẹ́dẹ̀ darúkọ àwọn súra yẹn ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta súra wo ni wọ́n tún pè ní súra tó bà ní nadir kò jù bẹ́ẹ̀ lọ àwọn àpàdé bẹ́ẹ̀ bá ti dáhùn ẹ̀ kọ́lọ́ mọ́sá gbàdúrà wa kó tó rẹ̀ mọ́ lọ lórí ètò yìí orí ibi tẹ́ máa tẹ́kìtì sí rèé àwọn kan ń bèèrè lọ ara wọn pé nọ́mbà lọ máa tẹ́kìtì sí wọn sọ <laughs> farabalẹ̀ jẹ́ ń sọ zero seven zero three two six zero two six zero three zero seven zero three two six zero two six zero three ìgbẹ́tẹ̀ máa text sí nìyẹn ọ̀kẹ́ whatsapp mi lágbára ọlọ́run ṣáà láwọn máa ka á dẹ̀ máa pa àwọn tó bá gba ẹ̀bùn wa láti wá gba ẹ̀bùn wọn. adúpẹ́ pọ̀lọ́ ogun àwọn olóore wa bàbá professor ahmed bin salahudeen adúpẹ́ lọ́wọ́ yẹ ṣeun gan o alájà khadija suwọlá ìyá àdínní ọwọ́ àdúrà adúpẹ́ lọ́wọ́ yẹ ṣeun gan o ìyá alhaja wa kudrat kọlẹtọwọ ìyá wa pàṣẹ àdínní ọlọmọsàbà dúró tìyẹn o khalifa wa ismail adéyẹmí tk adúpẹ́ pọ̀lọ́ yẹ ṣeun gan o alhaja alhaja wa ọ̀yá sípẹ̀ ní sógunró adúpẹ́ lọ́wọ́ yìí o ọlọ́mọ sábà adúpẹ́ fún yìí o wọ́n láà nẹ́bí lọ́dọ̀ ọlọ́run lálá ilaha illallah adúpẹ́ lọ́wọ́ ẹ̀ tí ẹ wà pẹ̀lú mi náà lórí ètò tòní tó fi ṣe é ṣe ọlọ́mọ sábà adúpẹ́ fẹ́ nìkọ̀ọ̀kan yín fáǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ pè mí abẹ́yìn náà fẹ́ gbé lẹ́kṣọ̀ yín wá bóyá lé láti lọ́kàrí yín tẹ́ bá fẹ́ ẹ pè mí a lè bá yín ṣe bẹ́ẹ̀ fẹ́ ká yín lò lórí program ẹ pè mí owó tí ọ̀nà yín ò ní pọ̀ bóyá ká yín rìkọ́dù mélòdì náà ní láti kádùn yín ni o àbí nǹkan ọ̀rọ̀ àbọ̀sọ mélòdì náà bíi náà ni anything tẹ́ bá fẹ́ kó ṣe tó bá jẹ́ ìtàn Islam lágbára Ọlọ́run ṣáàlọ́ tẹ́ bá ti pè mí máa dá yín lóhùn pẹ̀lú ògo Ọlọ́run ṣáàlọ́ tó bá dẹ̀dẹ̀ yìn àwẹ̀ náà a máa bẹ̀rẹ̀ ètò wa padà gbogbo ẹni tẹ́ ẹ bá fẹ́ kún wa lọ́wọ́ lórí ètò yẹn náà tíjọ́ Jímọ̀ ẹ pè mí inshallah o kó pọ́pọ́ báyìí náà ni yóò ná wa kọ́lọ́n kọ́ mọ́sá gbọ́dọ̀ nìkan kan wa nọ́mbà tẹ́lẹ̀ pè mí sí rèé 08023055086 08023055086 orúkọ mi ò yípadà Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà yìí náà ni ma assalam wa ilal